محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته الإمام ابن القيم رحمه الله ولا نبي محمد صلى الله عليه وسلم nígbà تبيجا من خندق khandam ìyẹn لوكو جادي ló kó لوكو جادي àpáta tí ń bẹ ní àyèbí tí ogun ìjì wáyé anábì fi gbígbà ga ẹ̀yìn rẹ̀ ní ìgbà tó kọ́ńdà kòtò tí wọ́n gbẹ́ tó ń bẹ lágùn awájú ṣùgbọ́n nǹkan tí bàbá òkúta àgbà ibn ishaq rahimahullah tó ń sọ wípé èèyàn ọgọ́rùn-ún méje lànàbì kó jáde wọ́n ní eléyìí àṣìṣe ni àṣìṣe ni iye èèyàn tó kó jáde ń bẹ wọn jẹ ẹgbẹ̀rún mẹ́ta alábì pa aláṣẹ pé àwọn obìnrin àtàwọn ọmọ wẹ́wẹ́ ó ní káwọn máa bẹ nínú ìlú alimadiya tọ́jọ́ ìtìmọ̀ pé tógun bá dé àwọn obìnrin àtàwọn ọmọ kéékèèké ní ntọ́ wọ́pọ̀ jù wọn náà ní pé tí àwa bá borí àwọn ọ̀tá wa àwọn obìnrin wọn àtàwọn ọmọ wọn automatically wọ́n ti dẹrù wa lábẹ́ òfin ọlọ́run ọba wa ọlọ́run ọgbà kẹ́ pa obìnrin ọlọ́run ọgbà kẹ́ pa ọmọdé tàbí tóbìnrin náà bá gbé nǹkan jà tọmọdé náà bá gbé nǹkan jà ẹ pa láti dáàbò bò ra yín nígbà tí wọ́n gbìyànjú láti àtàkì ṣùgbọ́n tógun bá parí gbogbo àwọn obìnrin ọ̀tá ọ̀tá àwọn ọmọ ọ̀tá á kó wọn lẹ́rù wọn kí wọn lẹ́rù pọ́tà tiwa náà ṣe pẹ̀lú àwọn ọmọ tiwa náà kí lẹ́rù pọ́tà wa ṣe pẹ̀lú àwọn ìyàwó tiwa náà tí wọn kọ́ àwọn bá borí tiwa náà àwọn náà ní fi wọn lẹ̀ wọn á gbogbo wọn ni ìdí ni dáná sallallahu alaihi wasallam obìnrin káwọn ọmọdé àtàwọn obìnrin káwọn máa bẹ gbò kó wọn nínú al ó tilẹ̀ jẹ́ pé àníṣe aláìmọ̀ta. nínú ìtàn ogun tí Ànábì sallallahu alaihi wasallam jà pé nígbà kan dégbà kan àwọn obìnrin kọ̀ọ̀kan wọ́n máa ń tẹ̀lé wọn tó máa ń lọ sógun so iṣẹ́ táwọn obìnrin yẹn máa ń ṣe ni títọ́jú ẹni tó bá ṣe léṣe ẹni tó bá sá lọ́gbẹ́ lójú ogun máa bá fògùn síbẹ̀ ẹni tó bá sá lọ́gbẹ́ ogun tọ́ ìgbà tí tí wọ́n ti jagun. khandaq ọwọ́ àfi ibnu ummi maktum ó fi ṣe gọ́vnọ̀ lórí madina ibnu ummi maktum ó fi ṣe gọ́vnọ̀ lórí madina ilé ètò túmọ̀ sí pé nígbà tó gun bá dé náà yé ṣe gbogbo apáta náà lájáde yá fi lu wa sílẹ̀ láhoro yá sọ pé àlọ́ nítorí kọ́mọ̀jà yìí pé ẹ̀yìn tá a fi sílẹ̀ yẹn ibẹ̀ lọ tó gbà wá tí ọwọ́ á bá torí ẹ àwọn kan máa sẹ́kù lé táwọn máa mójútó lé Ibn Ummi Maktum afọ́jú ṣùgbọ́n Ànábì sallallahu alaihi wasallam ó fi ṣe gọ́vnà lórí Mẹ́dínà nígbà tó ń lọ sójú ogun eléyìí tó túmọ̀ sí pé tí èèyàn bá ya afọ́jú kó ṣe jẹ olórí kó ṣe jẹ adarí lópin ìgbà tó bá ṣe pé wọ́n láwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ tí wọ́n máa fi hàn án báwo ni ká ṣe nǹkan báyìí báwo ni ká ṣe nǹkan báyìí ilé tó túmọ̀ sí pé ń bẹ́ẹ̀ nù sọkúsọ tí apá kan nínú àwọn èèyàn máa ń sọ sí àwọn ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn olùmọ̀wá wípé báwo náà ṣe fàfọ́jú sípò báyìí báwo làfọ́jú ṣe jẹ́ mufti làfọ́jú ṣe jẹ́ kínní ìsọkúsọ gidi ìsọkúsọ tí ò yẹ gbogbo ẹni tó bá ní làákàyè nítorí pé kí ni wọ́n ń pè ní fatiwa ká fúnni níròyìn nípa àdájọ́ Ọlọ́run lórí ìbéèrè tó ṣe afọ́jú lè mẹlẹ ẹni tó lójú náà lè mọ̀ tó bá ń ṣe pé nǹkan tí ń bùkátà kárí ká máa bó ṣe rí ká fi lè mèsì tá so mufti òfin ṣẹlẹ àgbà kò lè láwọn tí ọ̀ràn lọ kódà kó ṣe pé ń ríran kódà kó ṣe pé ń ríran gẹ́gẹ́ bí adájọ́ náà nínú òfin ṣẹlẹ yà wọn máa ń pa àwọn èèyàn kan ní àwọn àmì kọọbì àwọn olùrànlọ́wọ́ fún adájọ́ tó ń tipa adájọ́ ríran tó ń tipa adájọ́ ìsàfọ́jú ó tún bùkátà àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ lọ́sọ̀ àwọn kankan ṣẹlẹ̀ tó ṣe pé kò ní experience nípa rẹ̀ kò mọ̀ nípa rẹ̀ ohun tí àwọn expert yẹn bá sọ fún un based on what they advise ìnìdájọ́ yẹn fi jáde tó ń tipa ríran tó ń tipa kì í ṣàfọ́jú so ẹni tó ṣe pé tó bá dájọ́ abẹ́ ti géèmù e báwo wá ni mufti. lẹ́gbẹ̀ẹ́ tó bá sọ pé nǹkan báyìí báyìí ni ni kò sẹ́ni tí ó kò sẹ́ni tí ó àti obìnrin kékeré ní ìdájọ́ ọlọ́run pa nǹkan kan wá dán ọlọ́run táwọn pé máa sọ pé ni àbí bẹ́ẹ̀ kọ́ ni bá ní òun dá òun dá pọ́n lọ nà ẹ lẹ́gba ẹgbógún ṣé ìwọ náà àgbẹ̀yàn tí mo bá fẹ́ ni màá tí mo bá sì fẹ́ ní pé wọ́n ti rọ ọmú tó bá ní láàárọ̀ láàárọ̀ kọ́ máa jẹ márùn márùn so ẹ mọ̀ pé twenty divided by five ìjọ mélòó nìyẹn ìjọ mẹ́rin ló fi jẹ gbàǹtọ́ gbà fọlọ́ so dádájọ́ bá ti lè dájọ́ ń tiẹ̀ abẹ́ ti gé e so òun náà ń bò ká tẹ̀ ń tẹ ọ̀ràn lọ bó wàá lẹni tó jẹ́ mú torí ẹ ní ọmọ mi Maktum afọ́jú ni Ànábì sallallahu alaihi wasallam ó fi ṣe gọ́ọ̀mà fún Madina Uyay ibn Akhtab òye ibn Akhtab ọ̀kan náà Yahudi nìyẹn ó gbéra ọdọdọ àwọn Banu Qurayza Banu Qurayza náà kí làwọn náà Yahudi làwọn náà sẹ́mi kí ni Madina àwọn Yahudi gbé bẹ́ẹ̀ àwọn Yahudi tó sì gbé bẹ́ẹ̀ àwọn Banu Nadir Banu Qaynuqa àti Banu Qurayza oríṣi mẹ́ta ni làwọn Yahudi tó gbé Madina gbogbo wọn náà pátá náà padà dẹni tá a lé jáde kúrò ní Madina kí ló fà iṣẹ́ ọwọ́ wọn ni nítorí pé nínú ẹni tí ó máa ń ṣe jàǹbá jù láyé làwọn Yahudi wà wọn ń jàǹbá làwọn Yahudi yẹ ìlẹjọ ládìn pẹ̀lú wọn kan pé tẹ bá ti jọ ládìn pẹ̀lú wọn ní ìsìn gbogbo ọ̀nà tí wọ́n fi bàjẹ́ ni wọ́n máa wà yíyẹ yíyẹ yíyẹ tí wọ́n yí àdéhùn àti mẹ́jọmú tí wọ́n jọ dá pẹ̀lú Ànábì sallallahu alaihi wasallam lọ́fà náà fi padà lé wọn àwọn ètò kùnú ọ̀gá Umar padà lé wọn kú umar padà lé wọn kó náà lànà bisalòlá àṣìlá ni ẹ lé wọn kó nu jaziratul arabiyya ẹ lé wọn kó nu jaziratul arabiyya ẹsìn méjì ò gbọdọ̀ sí jaziratul arabiyya islam nìkan ló gbọdọ̀ wà lérè gúúsù lárúbáwá torí délé Huyay ibn Akhtab ọlọ́ba wọn Banu Qurayza ní ìgbà tó dé ẹ̀bẹ̀ ẹnu òdi wọn ó bẹ̀rẹ̀ sí ní pè wọn ẹ fún mi ẹ fún mi Ka'b ọmọ Asad tọ́jú olórí àwọn Banu Qurayza ó ní wọn gbọ́dọ̀ sílẹ̀kùn fún Yahudi lọ́wọ́ abá Yahudi Yahudi ti ní wọn gbọ́dọ̀ sílẹ̀kùn fún kí ló dé nítorí pé àwọn Banu Qurayza wọn bẹ lábẹ́ kí wọ́n ní agreement peace agreement pẹ̀lú anabi wa Muhammad sallallahu alayhi wa sallam so níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ àwọn Banu Qurayza wọn ò fẹ́ yẹ àdéhùn wọn ò fẹ́ ba àsọyépọ̀ tó wà láàrin wọn àtànàbì sallallahu alayhi wa sallam àmẹ́yìn ti mọ̀ ẹ́ tó bá ti ṣubú dànù bí sì da ti inú náà ọmọ wa gbogbo ẹni bọ́dì ti jẹ́ pé ẹjọ́ wà lórí pé ẹ bìtírì ara yín ẹ ti lórí bìtírì ara yín tẹ bá jẹ́ mẹ́wàá ti lè bìtírì yín ọ̀nà tí ó fi mú àwọn èèyàn mẹ́sàn-án yòókù náà kọ́ fi bìtírì yín ni ọmọ wa torí kọ́ mọ́ bá nìkan ṣoṣo torí délé sọ àìdá fún wọn nípa yín yóò máa wáìnì ọpọlọ wọn against yín so that díẹ̀díẹ̀ yóò tún dẹni yóò dẹyàn méjì yóò dẹyàn mẹ́ta yóò dẹyàn mẹ́rin torí ẹ̀ ló ṣe jẹ́ pé ní ìgbà tí ẹnìkan bá ti lè bàjẹ́ ó súnmọ́ pé kọ́ bẹ̀yàn ẹgbẹ̀rún jẹ́ ìgbà tí èèyàn kan bá ti bàjẹ́ ó súnmọ́ kọ́ bẹ̀yàn ẹgbẹ̀rún jẹ́ ìgbà tí àwọn eléyìí àwọn ti yí àdéhùn pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam wọn wàá fẹ́ dájẹ́ àwọn nìkan gbogbo olórí ibú bí ti ará yòókù náà ṣe bàjẹ́ ní máa wá wọn lọ bá àwọn eléyìí pé kí ni àdéhùn kí lẹlẹjọ ní pẹ̀lú muhammadu gbogbo wa ti yẹ ẹ̀yin náà yẹ tiyín ó gbìyànjú títí títí tí pípọn sílẹ̀kùn fún wọn padà sílẹ̀kùn fún nítorí ti dáa fún kíkẹ́ mẹ́sìlẹ̀kùn fún lórí ibu ẹjọ́ máa pariwo ń ta kọ́ máa dún bí ajá ẹ mẹ́sẹ̀ bí ìgbà tẹ́ rí sẹ́mi pé ńgbà tó bá sùn yọ lọ tí ọba sì lọ lẹ́rọ̀ oorun gbẹ̀yìn náà lọ ẹ mẹ́tẹ́ bá ti lé sílẹ̀kùn fún lórí ibu èèyàn kò sí náà ní gbogbo ọ̀nà tí wọ́n bá gbà láti mú yín ṣe tó náà ṣe yọ̀ wá sì ti mà nítorí ọbẹ̀ pè mí sí kò bá mi mu kò bá mi kò tẹ́ mi lọ́rùn àfi ọmọ gbọ́rọ̀ rẹ̀ tó bá ti lè gbọ́rọ̀ rẹ̀ yóò rí ibi tó ti lẹ náà ni tó bá ti rí ibi tó ti lẹ ibẹ̀ ni ó ti rọ̀rọ̀ kúrọ̀ sí wọn náà lára ìdí ni wọ́n sílẹ̀kùn fún ni wọ́n sọ fún ọmọ tọ́jú lórí àwọn wọn ni lọkọ tukabi ẹsẹ dahọr wọn la gbéga agbéga ti gbogbo gbà ẹni mo ti gbé wá fún ọ yìí o tukabi quraishin wa qatafan wa asad ala qadatiha li harbi muhammad sori wa tí wọn bọ yìí mo ti kó gbogbo quraishi wa láti Mẹ́kà àwọn ẹ̀yà qatafan náà àwọn Lárúbáwá àwọn ẹ̀yà asad gbogbo wọn ti wá gbogbo wọn pátá. àfojúsùn ẹyọ kan náà ni pé gbogbo wa fẹ́ Muhammad sallallahu alayhi wa sallam lógun qala Ka'ab Ka'ab ọmọ Asad tọjú lórí àwọn onye Qurayza wa dà ní wallahi bidhulli dahr àbùkù gbà ló gbé wá bá mi kìí sògo gbà àbùkù ló gbé mi kìí sàgbéga ẹ̀sùn tó ṣe pé gbogbo ti tán. ńlọgbé wa bá mi orí ibú lọgbé wa ká mọ́ mi lé lọ́wọ́ gbé ká mi mọ́lé orí ibú lọgbé wa bá mi kìí sórí rẹ tọ́ ń dá lóhùn lẹ́ni tí ń bẹ̀rù tí sì ń gbọ́n pẹ̀pẹ̀ ṣùgbọ́n Huyay Huyay ọmọ Akhtab kò yé yín lọ́rùn kò yé yín lórí títí tó fi mú iye àdéhùn tó ń bẹ láàrin àtànábì Muhammad sallallahu alayhi wa sallam àwọn náà darapọ̀ mọ́ àwọn sọ́fẹ́ já bá jàjàrí ká yanjú ẹ̀ subhanallah bẹ́ẹ̀ ni tó bá ti fààyè gbẹ́ ní òfò yóò bá tiẹ̀ jẹ́ ni o inú àwọn ọ̀sẹ̀bọ̀ wa dùn pé àwọn tó ti pọ̀ báyìí ṣùgbọ́n Ka'ab ọmọ Asadi ọwọ́ adá mẹ́jẹ̀mú fún Huyay ọmọ Akhtab tó sí lọ́kàn. lọ síbi kó nù mú lọ́tà ọ sọ fún yín pé tá a bá fi lè so mo ní kankan tí mo fẹ́ tọrọ lọ́dọ̀ rẹ̀ wọn náà wàá darapọ̀ mọ́ àǹbì tí gbogbo wa ìjà tó bá fi wa wọn náà ntí ọba ṣe wá gbọ́wọ́ Muhammad kí wọn náà wọn bá wa nípìn bẹ́ẹ̀ ó sì dá lóhùn pé bẹ́ẹ̀ tí Muhammad bá fi lé lọ borí wa bá ti ṣe pọ̀ tó yìí inú kámpù yín lèmi náà wà gbogbo tó bá ṣe yín wọn fara máa kó sínú ó ṣe bí ó sì pé àdéhùn àdéhùn alákọ̀ọ́kọ́ tí ó pè láyé rẹ̀ òun náà ló sì fà tó fi parun torí Yahudi ìpàdé nǹkan kan ìmẹ́lẹ̀ ìjẹta alákọ̀ọ́kọ́ the first and the last. nítorí pé ó pe ọba akramakumullah ẹjẹ akẹ́kọ̀ọ́ lára eléyìí o ẹ̀hẹ́n mose mose na o mose náà kò ṣẹlẹ̀ so ó lè tó wà pẹ̀lú èèyàn tójú yín rinjú wọ́n sọ pé wà pẹ̀lú bíi abuké ìdí tó bá ti tójú sọmọ wa wọn náà ń bẹnu ẹni tí ń gun lọ́bẹ̀ lẹ́yìn ọ̀ ń bẹnu ẹni tí ń bàjẹ́ ọ̀ ń bẹnu ẹni tó yí àdéhùn ipò tó fi ọ́ léde kúkúrú kọ̀ bá ń gbogbo ẹ náà máa lọ níbi ń lọ bí sàlám torí lọ́dọ̀ ń ṣe ṣe gbé torí ẹ̀ ló wa. múnáfìkì ńlẹ́nitọ́ ẹ̀pọ̀tọ̀ lójú tó gbé wá báyìí ọ̀tọ̀ ni ti ń bẹ nù rẹ̀ so tó bá ń bẹ pẹ̀lú èèyàn bẹ pẹ̀lú rẹ̀ nítorí tọ́lọ̀ tó bá sì ní báyàn sí má bá sí nítorí tọ́lọ̀ mọ́kọ́jẹ́ gbé yẹn aráǹfààní lọ́dọ̀ rẹ̀ à ń bá sí gbàtà àti ráǹfààní lọ́dọ̀ rẹ̀ mọ́ àbí òye wa kí láǹfààní ká bá sí tó fi túmọ̀ sí pé ọ̀rẹ́ àǹfààní lọ́wọ́ àláyé ọ̀rẹ́ òdodo ọ̀fẹ́ ma tó bá lọ́rẹ̀ẹ́ mẹ́wàá wàá gẹ̀tì pé gbogbo wọn laysa lillah èsì tó rọ lọ́ọ̀nà ṣe ń bẹ̀ ṣe bẹ́ẹ̀ in one way or the other wọ́n ránfààní kan lọ́dọ̀ rẹ lónìí wọ́n àti ìrí lónìí bọ́tú wọ́n fojú sun pé inṣàlọ́ àǹfààní kan lè gbọ́wọ́ rẹ jáde tó wọ́n ń wo ta ni bàbá rẹ lẹ́yìn náà gbọ́dọ̀ ti wá opportunities kan lè wà fún ọ táwọn náà là ń bẹ̀. tó ọ̀pọ̀lọpọ̀ ẹni tí máa ń bá wa ṣe láyé ń bì ká máa fura ọ̀rẹ́ òtítọ́ òsì ọ̀rẹ́ ìjàmbá lọ́pọ̀ èèyàn tó yẹ pé yóò sojú yóò tún sẹ́yìn wọn àpọ̀ àwọn ẹni tí máa sojú tí è sẹ́yìn àwọn lọ́pọ̀ jù tó ìdínú tó ń bá rí pé àwọn ò rí gbà lọ́dọ̀ rẹ à ń bẹ pẹ̀lú ẹ̀ àsìkò tó bá dàbí ìgbà tó fẹ́ rí lọ́wọ́ rẹ ńkọ́ kálukọ́ yẹra fún ọ wọ́n mọ̀ wá pé wọn pé alẹ́sùtùm ọ̀sáábí ṣé báwọn èèyàn mi ni wọ́n pẹ́ èèyàn ta ni àwọn èèyàn ta ni èèyàn rádaràda ló ń pè wá ni àbóríire ọ̀fẹ́ pé ni a tọ́ọ̀ bá ti gbọ́ ọ́rú ẹ̀rí mẹ́jọ bọ́ ọ lójijì báyìí ṣe rí nìyẹn o báyìí ṣe rí nìyẹn wọ́n ti lè tu àwọn èèyàn sáyè gíga kan táwọn ọmọ àwọn kékeré ọjà wọn àwọn kòrò ń fo burúkú yìí báyìí sọ́yìn pé àwọn fẹ́ fi ọ́ sóúnjẹ ọ̀sán níbi tí wọ́n ti ń ronú àti fi wọ́n sóúnjẹ alẹ́ sóúnjẹ ọ̀sán ló máa kọ́kọ́ wá lù tí ní àbóúnjẹ alẹ́ oúnjẹ wo ló máa kọ́kọ́ wá oúnjẹ ọ̀sán ni wọ́n ti jọ́ dànù kí wọ́n tó ronú kọ́ jẹ wọn wọ́n ti wá jẹ́ òtí wàá ń kùn wọn sí wàá wà jẹ wọn mọ́ tó eléyìí túmọ̀ sí pé kátàrí eléyìí ká fi kọ́gbọ́n kì í ṣe gbogbo ẹni tẹ́ bá jọ dámọ́jẹ̀mú mi níjàmbá rẹ̀ ní ẹjàmbá èèyàn o kìí ṣe gbogbo ẹni tí wọn bá ń wò pé ń bẹ pẹ̀lú rẹ ní máa ń bẹ pẹ̀lú èèyàn o torí ẹ̀ ló ti jẹ́ pé àwọn Saudi wọ́n lòwe kan pàtàkì púpọ̀ wọ́n ló dá kálẹ̀ ní tá a gbàgbọ́ nú àwọn èèyàn ṣùgbọ́n dáa jùlọ pé ká sọ̀ra fún gbogbo èèyàn ọ̀dà kálẹ̀ ní tá a nú àwọn èèyàn ṣùgbọ́n dáa jùlọ pé ká sọ̀ra fún gbogbo èèyàn so òwe ńlá lòwe yẹn ó dáa kálẹ̀ ní tá a gbàgbọ́ nínú àwọn èèyàn ṣùgbọ́n dáa jùlọ pé ká sọ̀ra fún gbogbo èèyàn eléyìí tí with care so eleyi jẹ́ báwọn lẹ́yìn anabi muhammad sallallahu alayhi wa sallam ìròyìn dé wá bá sẹ́yìn pé bá a ṣe yọ sólà yọ gbọ́ ìyẹn wá sọ pé ah, bá a ṣe ṣe báyìí àwa náà ni àwa láàrin ara wa ẹnìkan kan ọgbọ́dọ̀ gbọ́ sẹ́yìn pé àwa mẹ́rin ni àbí òye wa ẹnìkan àrùn ọgbọ́dọ̀ gbọ́ ọ tó ti mú kí èèyàn méjì ọgbọ́n pọ̀ ọ̀rọ̀ kọ́ ọmọ kó ti jáde kò síbẹ̀ torí ẹni yorùbá wọ́n rí ọ̀rọ̀ yẹn sọ wọ́n ní bá a ti yọ ọsọ là á yọ gbọ tó bá fún ìdí rẹ̀ má ga dáadáa tó ní iṣó yọ jáde ó stubborn but i will make sure that èmi nìkan ni mo dá àmọ́ kó jáde yọ yọ lẹ́nu bó ṣe yọ sóun tó fún tí wọ́n máa ṣe hmm, àwọn èèyàn kan náà ó sì yọ gbọ hmm. yes bàbá ìtìsó subhanallah torí ẹ̀ ló jẹ́ kókó sí nǹkan kan tẹ́ ẹ lè ṣe ń pamọ́ láyé yìí tí àṣírí rẹ̀ ọba tú lónìí wàhálà yóò tú lọ́la kọ́dà ọ̀tí mú inú àwọn ẹni tí ẹjọ́ dá mẹ́jẹ̀mú pé mẹ́jẹ̀ nìkan gbọ́n ìní ọ̀wọ́ á láì jẹ́ pé wọ́n sanwó fún un. ستبدي لك الأيام ما كنت جاهلا ويأتيك بالأنباء من لم تزود wọ́n ní tó o bá sẹ̀mí nílé ayé tí kò bá tètè mú ọ lọ gbogbo ń tọ́ ọmọ náà lọ padà mọ́ àwọn èèyàn tó ṣe wípé ọ̀bẹ̀ wọn wọn mọ̀ wá jíṣẹ́ ń tọ́bẹ̀ wọn fún ọ gbogbo ọ̀rọ̀ rẹ tán bá sọ gbogbo ètè tán bá dì mọ́ àwọn ọmọ àṣìṣẹ́ kí wọ́n mọ̀ wá sọ fún ọ kí ìran yìí kí lẹ́yìn wá sọ fún mi báyìí àwọn Yorùbá bọ̀ wọ́n ní bí etí ọ̀bá gbọ́ yínkìn ọkàn ní bàjẹ́ inú ò ní bàjẹ́ ẹ máa gbèrò yín bú yín lọ ẹ máa gbèrò yín ìbànújẹ́ yín lọ ẹ̀yin náà ní kọ́ pa torí ẹ kò sí nǹkan tẹ gbé pamọ́ láyé yóò padà hàn náà àwọn lérò kò ní wu irú àwọn Banu Qurayza kọ́ hàn sí Ànábì sallallahu alaihi wasallam kó àwọn náà ti dalẹ̀ tó ṣùgbọ́n bá a ṣe yọ sún láàyè ọgbọ́n Ànábì ti gbọ́ sallallahu alaihi wasallam Ànábì gbọ́ kó wọ́n ti yí adéhùn ọwọ́ aràn Sa'ad ibn Ubadah àti Sa'ad ibn Mu'adh Ànábì wọn aràn àwọn méjèèjì sí wọn sẹ́sì mọ̀ pé láyé jàhílíyà àwọn eléyìí àwọn labẹ́nu gan fún àwọn ansar Sa'ad ibn Mu'adh wọ́n jó lórí àwọn Aws Sa'ad ibn Ubadah wọ́n jó lórí àwọn al-Khazraj ní ayé jàhílíyà kuma àwọn Banu Qurayza yìí wọ́n ní àsọyípọ̀ tó nípa gidi láàrin wọn àti àwọn Aws wọ́n jọ ní coalition kan tó ní agbára ẹ ràn wá lọ àwa náà ràn yín lọ tó bá ṣe yín àwa ló ṣe tó bá ṣe wá yín ló ṣe sẹ́sìn mọ̀ kí Sa'ad ibn Mu'adh ló lórí àwọn Aws anábì wa rán àwọn méjèèjì àti Khawwat bónú Jubayr àti Abdullah ibn Rawaha ẹ lọ́ọ́ bá ń wájú ní ń ṣẹlẹ̀ tó lábẹ́ báyẹn ó tọ́ òfin ọlọ́run kórìlédìí ó láwọn àwọn afimúfinlẹ̀ tí wọ́n máa wo nǹkan tí bá ń lọ nítorí ewu kọ́mọ́bà jẹ́ kó wá bá ìlú lójijì kálíbà tètè sọ́ra fún kó tó di kó dáàrin wa àmì ìtọ́lọ́wọ́n bá ń sọ pé ọ̀la tẹ̀tẹ̀ sọ̀sọ ẹ má máa wádìí kíwádìí ẹ má máa wádìí kíwádìí tí ó bí kọ́ máa tọpinpin àwọn èèyàn kọ́ máa fimú fínlẹ̀ kí ni ń ṣe kí ni ń jẹ kí ni bó ni ṣe ń ṣe nulẹ̀ rẹ̀ kí lọ́kàn ọ́ ìdínú táwọn Ànábì sallallahu alaihi wasallam sọ pé má yọjú wo ẹni ẹlẹ́ni nínú ilé rẹ̀ oníwò kan ti ń bẹ lára lẹ̀kùn ni kí ni wo ràn tí wò fi wà lára lẹ̀kùn rẹ̀ tí kò mọ̀ pé rú rẹ̀ wà tójú rẹ̀ gbélẹ̀ àsìkò tí wọn náà wà lọ gbójú sára wo lẹ̀kùn anábìrin tó bá tọ́ ọ bá mú èso tó kí bọnú ojú rẹ̀ tó rìn tó rìn tó rìn tó rìn tó rìn tómi ojú rẹ̀ dànù tálábàáwí àlẹ́ nìkan tábàáwí òun ojú wa ń kọ́ lójú rí adúpẹ́ fọlọ́ lọ́ba sọ pé tójúbọlé ló gbé mi débi ọjà máa o tójúbọlé lọ́sùn dálá ìríra máa o tó ń torí délé ìjọba kàyàn kọ kàyàn ni àmọ́ kò sí tó burú lábẹ́ òfin ọlọ́run kórìlédè ó láwọn ọ̀tẹlẹ̀múyẹ́ tẹ́ pé wọ́n máa sọ wọ́n máa wọ́n máa fi mú fínlẹ̀ láti máa wo bó làwọn èèyàn ti ń dètè aburú bó làwọn èèyàn ti ń wọ́n ti ń palẹ̀ mọ́ pé kí wọ́n fa aburú sí àwọn aráàlú so ká tètè lọ dènà wọn kó tó di pé wọ́n ṣe é ese pé ńgbà tó ń bá victimize àwọn èèyàn táwọn èèyàn á ń kú lógún lógún lọ́gbọ̀n lọ́gbọ̀n láwọn àṣẹṣẹ wa máa dìde á máa kú sọ́jà kan ọlọ́pàá kan dìde pé wín wín wín wín irọ́ gẹ́bí ṣe ń ṣẹlẹ̀ láwọn orílẹ̀-èdè kan ní adúpẹ́ fọlọ́n pé nàìjíríà tají irọ́ lásán tẹ́gbẹ́ ọ̀pọ̀lọpọ̀ aburú gbogbo ẹ̀ ó ti ṣẹlẹ̀ gbaná láwa lọ kó kíní kan àwa di pàpàmọ́ra àwa kó mọ́ àwa kó kíní kan àwa máa gàràgàgàgà gbogbo ẹ̀ ń tí máa so eléyìí ń kọ́ ẹ̀tọ́ rẹ̀ ló jẹ́ pé àwọn ọdún tó lọ síwájú láyé nìsín wọ́n kẹ́kọ̀ọ́ lára gbogbo oru eléyìí káburú tó ṣẹlẹ̀ wọ́n ti lọ kó àwọn èèyàn bẹ̀ àwọn ẹni tí ń pètèpèrò láti fa burú sáràlù wọ́n ti kó wọn so wọ́n á máa sọ gbogbo ẹ àwọn láìn fóònù wọn ibi tí wọ́n ti ń sọ̀rọ̀ kan tí ọba làákà yìí mú pé ẹ ẹnu ká sọnà sí ni bàbá sọnà sí ju gbogbo ẹ bá sọnà sí kíni pápá fẹ́ jó ni àbí kíni sẹ́yìn pé ńgbà wọn bá kó wọn wọ́n tún máa sọnà sí wọn ha so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ sọ eléyìí anábì wa ran àwọn sàhábà yìí radiyallahu anhum ní ìgbà tí àwọn sàhábà yìí tí wọ́n débẹ̀ wọ́n bá wọn pé lódodo wọn ò sí lórí àdéhùn tí wọ́n bá nàbì dámọ̀ wọ́n ti yí àdéhùn nígbà tí àwọn èèyàn yìí tuntun súnmọ́ ibi táwọn Banu Qurayza wà wọ́n bá wọn pé wọ́n ti dẹni bú wọ́n ti yí padà kúrò lórí báwọn ṣe mọ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní bú àwọn sàhábà yẹn ránṣẹ́ wọ́n bu wọn sọ pé tẹ àti àwa yìí ti kẹjọ yín tún bu anabi wa sallallahu alayhi wa sallam bá ti wá bọ̀rọ̀ rẹ̀ débi pé ó bu sàhábà ó tún bu anabi sallallahu alayhi wa sallam tó tún yẹ kẹ́yìn náà gan abẹ ó yẹ kẹ́ tètè sọ fún yín pé késekése lẹ́sẹ̀sẹ̀ ń gbọ kàsàkàsà ń tún ṣé bu anabi wọn báyìí. torí ẹ àwọn sọhábà gbọ́n púpọ̀ ó ti di pé wọ́n ń bú àwọn wọ́n tún ń bú anabi sallallahu alaihi wasallam tó kíákíá wọ́n tètè kó mbẹ ọdọdọ anabi muhammad sallallahu alaihi wasallam tó nígbà wọ́n adọdọ anabi sallallahu alaihi wasallam wọ́n á fi ẹnì èdè wọ́n fi sọ fún anabi sallallahu alaihi fún àwọn eléyàwó wọ́n ti yí adéhùn wọ́n ti yí adéhùn ìyẹn ni kékeré ṣe gbogbo ẹnu lèyàn máa fi sọ̀rọ̀ téèyàn bá gbọ́n kìí ṣe gbogbo ẹnu lèyàn máa fi sọ̀rọ̀ téèyàn bá gbọ́n ìbá ti rí ẹni tó pé ọkàn máa sọ̀rọ̀ jàbọ̀ àjàbọ̀ àyọ̀ máa sọ̀rọ̀ bígbà tó ṣe pé ńgbà wọn bí wọn ò fi èkísà ju ẹnu rẹ̀ so eléyàn túmọ̀ sí pé èèyàn ọgbọ́n ni tọ́rọ̀ ọ̀rọ̀ ló tètè fi hàn bó ṣe gbọ́n tó àti bó ṣe gọ̀ tó ọ̀rọ̀ tá à ń sọ lẹ́nu ẹ̀rẹ́ lomi kọ́ ya má sọ̀rọ̀ náà lọ́gbọ́n rẹ̀ tó bá ti lè sọ̀rọ̀ gbogbo èèyàn ó ṣe kí ni ó disqualify rẹ̀ ni ó lè ṣe ń bá agọ̀ báyìí nù torí pé kọ́ mọ̀ ọ̀rọ̀ sọ so torí ẹ lẹ́yìn náà kìí ṣe gbogbo kìí ṣe gbogbo aṣọ là á máa sá lóòrùn sẹ́wọ̀n kẹ́lòmíì náà wà ojú ogun lànàbì ti wà báyìí tó bá yẹ pé àwọn ẹni tí wọ́n rán lọ ìgbà tán fẹ́ jí sẹ́wọ̀n sojú abẹ́ ń kò sẹ́wọ̀n kó lè discourage ẹlòmíì tó fi wọn gbà Banu náà ti yá adéhùn kí la fẹ́ dúró ń bì í sí tá a para wa ìwà ànábì já padà lé o àwọn kìíní ti pọ̀ ju agbára wa lọ o tọ́ àwọn kìíní sìn gbàdá àwọn dé wọn ò sójú abẹ́ ń kù wọn ò sojú abẹ ń kú wọn kàn sọ ipe tọ bíbí a ní kí ewé gbégbé ọmọ gbé o bẹ́ẹ̀ ló gbé o à ewé léwé gbégbé gbólà ni ó gbé sẹ́wọ̀n pé gbégbégbé wọn mọ̀ sọ sẹ́wọ̀n ọ̀rọ̀ ti yẹ ni tá à ń bá sọ̀rọ̀ àmọ́ àwọn ti yá déhùn ọba nǹkan jẹ́ nu ìyẹn ni pé ibi tá a ní kí wọ́n mọ̀ gbé àdéhùn tá a ní kí wọ́n mọ̀ yẹ ibẹ̀ ní gbé wọ́n ti yẹ ti yá ànábì tó ń bá sọ̀rọ̀ ó yé sọ̀hábà tí ń bá tọ́tọ́tọ́ sọ khalas ìyẹn ni pé ẹni tá à ń bá nájà làá wò àìwò ariwo ọjà ta ló rán wọn ṣẹ́ anabi sallallahu alaihi wasallam wọ́n jíṣẹ́ fún anabi lédè tó yé anabi kì í ṣe dandan ni pé everybody nínú àwọn ọmọ ogun kò yé sẹ́yìn lẹ́ràn wá sẹ́ni ìwà ṣètò iná àdá àwọn tó kílódé tó ẹ̀sùn èdè tí ò yé gbogbo èèyàn ṣé gbogbo èèyàn lọ́rùn àwọn àṣẹ kìí ṣe gbogbo èèyàn lọ́rùn àwọn àṣẹ lábẹ́ rẹ̀ náà ni wọ́n ran yín ru sẹ́bà kò sí ní tó burú lábẹ́ òfin ọlọ́run kẹ wàá lọ jíṣẹ́ kẹ sọ sẹ́ni tó rán yín létí pé ń tọ́sẹ̀lẹ̀ ni kò sínú pé ẹ̀ ń sọ̀rọ̀ ẹ̀ ń sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ ẹ̀ jí kẹ́lómi ọ̀gbọ́ kò sí lábẹ́ rẹ̀ kò sí lábẹ́ rẹ̀ kí gbogbo wọn ni kìí ṣe dandan kí n sọ kí gbogbo yẹn gbọ́ nítorí pé àǹfààní ń bẹ nínú kí gbogbo yẹn mọ̀ gbọ́rù information yìí torí ẹ ọ̀nbẹ nínú ọ̀rọ̀ tó ṣe pé tá a bá sọ fẹ́ lómi kò ní bí aburú tẹ́lómi bá gbọ́ nǹkan yóò bí aburú torí ẹ̀ wọ́n sọ lẹ́nu èdè fún anabi sallallahu alaihi wasallam anabi tí wọ́n á eléyìí bàtà anabi rọra bùn àwọn mùsùlùmí náà gbọ́ ọba àwọn mùsùlùmí lọ́kàn jẹ́ gbà náà là anabi wa sọ pé Allahu akbar abashiru ya ma'shara muslimin ìró ni ó ẹ̀yin mùsùlùmí à ìró ìdùnnú gbogbo èèyàn ti taka alaba àlẹ́ wọn ti lẹ̀dí àpòpọ̀ lórí wa báwọn bá wa jà ó sì sọ pé ìró ni ìró ìdùnnú torí ká nàbí ya'lamu o ma la na'lam òun ọba máa ń ó lè ni o ni mùsùlùmí ìyẹn ni pé mò ń fún yín ròdùn pé ẹ̀yin lẹ́ẹ̀ borí ẹ̀yin lẹ́ẹ̀ borí wọn nígbà yìí àdéhùn wa léke àdéhùn peléke àwọn múnáfìkì yọrí àsìkò tí múnáfìkì máa ń jáde jù nígbà tí wàhálà bá ṣẹlẹ̀ téèyàn méjì tó ń fagagbága alágbára sí làwọn méjèèjì múnáfìkì ọwọ́ ayọ̀rí ṣé ká ṣe ti group a ní àbí group b cause àmẹnijọ́ padà wíìnì o a sì situation tí ó wá fẹ́ dàbí ìgbà tó so yìí pé táwọn táwọn kan bá lọ win kí wọ́n má sọ pé you are not among our supporters before àbí òye wa so ẹja lọ declare ara wa pé we support them tọ́ba lọ jẹ́ pé àwọn ni wọ́n defeat so wọ́n kúkú jọ defeat wa pọ̀ ntí máa jẹ́ múnafìkì ọ̀yọ́jú àmọ́ tí gbogbo wa bá lẹ múnafìkì ò ní yọjú àmọ́ tí gúrùpù bá ti di méjì àwọn eléyìí lágbára àwọn eléyìí náà lágbára munafiki ọyọjú náà ìdí inú tó àfihàn munafiki maka torí ẹnìkan ṣoṣo ló lágbára maka àwọn níta ni àwọn kèfèrí ṣùgbọ́n gbà tá nàbí dé sallallahu alaihi tó dé Madina munafiki yọjú torí alágbára ti pé méjì báyìí àwọn alágbára kan bẹ maka àwọn mùsùlùmí náà dá alágbára alágbára di méjì munafiki ní láti yọjú náà munafiki ní láti yọjú náà ẹ̀ríkẹ́ níbi iṣẹ́ kan tọ́gà bá jẹ́ yọkan múnáfìkì sábà yọjú tẹnu ọ̀gá yìí bá ran ilẹ̀ múnáfìkì sábà yọjú tó a má wọ́n fẹ́ nìkan jẹ́ managing director wọ́n fẹ́ nìkan jẹ́ director general mo rò pé yé wa gbogbo wọn náà ló ní dí nínú oyè wọn múnáfìkì ọ̀yọ́jú àbí oníyọ́jú yọ̀ yọjú àwọn tó wá ké director general nìkan lọ́ba wà ń bisẹ́ òun kálukú òsì àmọ́ managing director ah, ni director general fi tùyín lọ ọ̀gá mi àbí àwọn tí ẹ̀sẹ̀ lè máa lówó gbólóhùn ìbò ńlòkulò gánà rí wọ́n ní managing director director general kí ni kí ni ìyàtọ̀ wọn yìí náà máa pàṣẹ járí mo rò pé yé so ni wọn náà ti máa wò pé ah, sọ ọ sí náà wọn director general yẹn ah managing director yẹn àbí òye àwọn kan náà sì lọ bá director general pé àwọn kan fẹ́ máa kọjá yìí wọn bá director general àwọn kan general ẹ general ẹ wùdí. bẹ́ẹ̀ ló náà mọ̀ wọ́n pé yes mo general lórí everybody ni so bí munafiki ṣe máa yọjú tí agbára bá ti pé méjì munafiki ó sì kẹta wọn lọ bẹ́lẹ̀ wọn ti lọ bẹ́lẹ̀ torí ẹ̀ táwọn yẹn kan bá ti ń lọ tó ń bọ̀ tètè fura o tẹnu tí wọ́n fẹ́ gbọ́ o tẹnu tí wọ́n mọ̀ sọ pé àwọn kò sẹ́wọ̀n káwọn náà sọ̀rọ̀ kẹ́ tó àwọn ọ̀sán kankan o màláìka làwọn o so tẹnu tí wọ́n mọ̀ wá gbé ká èèyàn gbọ́dọ̀ nífura bí munafiki ṣe máa yọjú nù munafiki tó bá sì yọjú munafiki kan pera rẹ̀ munafiki rí kí ni munafiki máa pera rẹ̀ àwọn ẹni ọlọ́run wa idha qila lahum la tufsidu fil ardi qalu innama nahnu muslimun ẹyẹ ṣe bàjẹ́ ló gbégbá ah, ẹni rè lọ́wọ́ alatusi alátùsí bó lọ́daràn tí wàá rí tẹ́yìn bá já alátùsí ọ̀daràn gan bó ní ti torí de lè múnáfìkì yọjú tọ́ apá nínú àwọn Banu Haritha tọrọ lọ́dọ̀ anabi sallallahu alaihi pé wa anabi já padà lé àwa wa ló dé ilé wa ilé wa ọ̀làbò akọ̀sílẹ̀ lẹ́nu gbàdúkú sọ́ba wa anabi sallallahu alaihi lọ lé wa a ojú ogun la wà yí báyìí ẹ fẹ́ padà lé ọlọ́wọ́n bá sì tú àṣírí wọn wọn sọ pé inna buyutana awra ìhòhò nílé wa wà ọ̀làbò wa ọlọ́ọ̀ni wọn ò sí níhòhò ilé wọn láàbò ọlọ́ni wọn ọ̀fẹ́ ṣe kankan tí wọ́n fẹ́ sá lọ tọ́lọ̀ ń kúkú mọ̀ wá ọmọ ń tà gbé pamọ́ wọ́n fẹ́ sá ni ẹ mẹ́jẹ wọn lọ èèwà wọ́n fẹ́ sá ni ẹ mẹ́jẹ wọn lọ. tọ́ Banu Salama àwọn náà gbèrò pé káì ẹ kákúkú gbà àwọn kìnnìún wọ́n dàbí ìgbà tí wọ́n ti mú ìní olú ẹ̀ láì tí ì jà sẹ̀wọ̀n pé aburú túnú ẹ̀yin ò tí ì àwọn kan nínú àwọn battalion tí wọ́n á wò pé we are defeated we are defeated ah how were you defeated ẹ ti jà ṣé tàbá bá dúró àwọn ilé ìjà sẹ́rù pa àwọn ènìyàn ni àwọn ti bẹ̀rẹ̀ sí ní sọrú nǹkan báyìí lẹ́yìn náà lọ́lọ́wọ́n bá mú àwọn méjèèjì dúró àwọn àbànú haritha tó fẹ́ sá lọ sínú ìlú tó fẹ́ sá padà sí Mẹ́dínà ọlọ́mú wọn dúró àwọn kan náà àwọn àbànú sálámà táwọn náà ń wò pé we are defeated we are defeated ọlọ́run mú gbogbo wọn dúró eléyìí tó lọ́wọ́ bá ṣe yìí a ìrànlọ́wọ́ ńlá ní fanabi Muhammad sallallahu alayhi wa sallam nítorí pé lásìkò tí gbogbo èèyàn tó bá kọ̀yìn sí yàn tí gbogbo wọn bá mú ọ lọ́tà tí gbogbo wọn làwọn ọ̀bọ ṣe má èèyàn díẹ̀ ní máa lé dúró èèyàn díẹ̀ ní máa lé dúró lápèèyàn mẹ́wàá ti ń sọpọ́tì rẹ̀ nù èèyàn mẹ́sàn-án wá kú lẹ́yìn rẹ̀ ọ wá kú èèyàn kan ó ń bẹ nínú àwọn èèyàn tó yẹ kó kò ní lè faradà wàlẹ́ ò lè gbẹ́mìí mi ò lè gbẹ́mìí mi ẹnìkan náà tó tún wá kú pẹ̀lú rẹ̀ tó fẹ́ sá à kí ló kù mà kò ní fẹ́ sí nǹkan kan ọlọ́wọ́n bá mú wọn dúró ṣùgbọ́n o ǹjẹ́ ẹ bá ti wá sí ǹjẹ́ ẹ bá ti sọ kò ní parẹ́ láéláé. kódà kó ṣe pé ẹ padà sọ yìí pé ẹ ní ṣe nǹkan má kò ní parẹ́ láéláé torí ẹ máa sọ̀rọ̀ sọ ẹ máa sọ̀rọ̀ sọ sẹ́wọ̀n káwọn tó sọ pé ìhòhò nílé wa wà ilé wa ọ̀ láàbò ọlọ́ni ilé wọn láàbò ilé wọn ò sí ń wọn kàn fẹ́ sá lọ ni àbí òye wa wọn kàn fẹ́ sá lọ ni wọn padà sá lọ mọ́ ọ àmọ́rọ̀ yìí ń bẹ títí ìjọba ìdàlùkìyà. yóò máa bẹnu alukurani láéláé a sì ní pìtàn títí nípa ogun Khandaq àfi ká sọ pé àwọn kan náà àwọn Banu Haritha wọ́n fẹ́ sá lójú ogun mùnáfìkì fẹ́ ṣe wọ́n ní tí wọ́n sọ ni kọ́nà wọn tó tú wọn fún kọ́nà wọn bó tó fẹsẹ̀ wọn rinlẹ̀ sẹ́wọ̀n pé àléébù wọn máa bẹ bẹ́ẹ̀ láéláé torí ẹ̀ náà ló ṣe jẹ́ pé wọn náà wọ́n ìtorí gbáyé gbọ́ ọ̀rá yìí kọ́ sọ̀rọ̀ kọ́ ọmọ wa rọ́ọ̀fù kọ́ máa kó sọ kọ́ máa wéwèé torí pé láì jìnnà ó padà dẹrù gbogbo ntọ́ ọsọ náà ìyẹn máa padà dẹrù téèyàn sọ ìyẹn ọmọ wa sọ pé ha ìbá ṣe pé mo ni ìbá ti sọ bẹ́ẹ̀ ìbá ṣe pé mo ni ìbá ti sọ bẹ́ẹ̀ so o nídìí láti sọ ẹnu rẹ rẹ sọ ìwà rẹ rẹ o ní nídìí ìyẹn ní mo by the time tó o bá ti lè kó ẹnu rẹ ń jànú tó bá gbé bọ́rọ̀ sí ń jáde lẹ́nu rẹ náà lọ sọ ó sì ń wo pé mímì kò ní mì ó rí i pé mẹ́wàá ó láàyè gan kó tó dà mọ́ torí ẹ̀ ló ṣe jẹ́ pé àwọn wa gbogbo ẹni tí bá máa ronú kó tó sọ̀rọ̀ wọn ò ní sábà kà sí sí máa lọ́wọ́ òní mú tiẹ̀ mọ́wọ́ òní sọpọ̀ sọ báyìí sọba báyìí sọba báyìí nítorí wọn láì dákẹ́ ká sì sọ àyè báyìí sọ̀rọ̀ ọ̀daràn ó lè máa wó bọ̀ ọ̀kan lọ torí ẹ̀ ó sì jẹ́ pé ọlọ́run bá padà mú wọn dúró àwọn ọ̀sẹ́ bọ́ àwọn adẹni tó fúnlẹ̀ gbogbo tá nàbì wà fódìdí oṣù kan. ṣùgbọ́n ìjà ọ̀sẹ̀lẹ̀ kí ló dé nítorí kòtò tí wọ́n gbẹ́ yìí kòtò ṣe rọ́ọ̀lù kòtò yìí ò ṣe rọ́ọ̀lù kòtò yìí fẹ́ pọ̀ àwọn ẹṣin tẹ́ fẹ́ fi rọ́ọ̀lù kòtò àwọn náà wò pé no we are not going tẹ́ fẹ́ pa wá ní subhanallah so radiyallahu an salman al-farisi ọlọ́nkọ́ bá yọ́nú sí salman al-farisi torí ẹ̀kọ́ sẹ́ni tó ṣe fojú di o kò sẹ́ni tó ṣe fojú di gbogbo ẹni tí bá ń sìn bẹ pẹ̀lú rẹ má fojú di wọn o ọmọ bọ́yọ́ náà báyọ̀ kan bó fi kọ́ njọ kan ọ̀dọ̀ ẹni tí ọ̀kàkùn ni ó ti wá so anabi sallallahu alaihi wasallam kìí fẹ́ yàmẹ̀yà báwọn èèyàn sí islam ní fi ń báwọn èèyàn sí iná ló fún gbogbo rú àwọn Salman náà láǹfààní láti lè dá nírú báyìí bá ti lé jìnnà tá a ti fìwà lé dànù tó bá mọ tó wá láǹfààní tó bá ma ní tó lè mú aráàbò nínú ewu àbí tàkúté kan tó ta ti dẹ sílẹ̀ fún wa kò ní sọ ní tí wọ́n bá sí ọ kó sí ọ ni torí ẹ̀ tó ṣe jẹ́ pé Islam ẹ̀sìn gbogbo èèyàn ni o ẹ̀sìn gbogbo èèyàn ni Islam ò sì fún àwọn èèyàn ní priority lórí ara wọn based on tribe or based on colour awúdùbìlà kò sí nínú Islam so everybody is equal. as far as we are concerned tá a jẹyàn lọ́dọ̀ na kó máa ń kọ inna akramakum indallahi atqakum ẹni àpọ́nlé jù nínú yín lọ́dọ̀ Ọlọ́run lẹ́ni tí ń bẹ̀rù Ọlọ́run jù tó ń torí ẹ ẹ inferiorize ara rẹ nítorí kọ ọba àríra rẹ ń dúdú ó sì gbọ́dọ̀ superiorize ara rẹ nítorí kọ ọba àríra rẹ ń funfun kí ló fi dáa tó dúdú kí ni dúdú fi jù ọ lọ gbogbo apáta dídá lọ wa fi sha'a. rọkẹbà àwòrán tó bá wọ Ọlọ́run náà lọ́lọ́run bó gbé ọ lé lórí àwọn ká dára wọn àwọn ká pẹǹtì ara wọn kọlọ tó wù kálukú tó wù Ọlọ́run fún kálukú kọlọ tó superiorize ara rẹ lórí pé àwọn èèyàn funfun làwọn ẹyin dúdú ẹgbẹ nu lọ ẹni tó bá sọ bí ọtẹ bí egun bá ẹ yóò dé yẹn nítorí pé gbogbo apátá wa dá dúdú ṣé àwa ni wọ́n fi léèrè kọlọ wo lẹ fẹ́ ni èdè wo wá bí wa o eléyìí bẹnu kádàrà tó ju agbára kálukú lọ ntọ́lọ̀ fún kálukú náà kálukú bára torí rẹ kálukú ẹ kálukú ẹ fọwọ́ fi wọ́ ẹ wọn bára yín ṣe based wa jẹ́ nu orílẹ̀-èdè yìí báyìí bí ọ̀rọ̀ ti ṣe àwọn èèyàn ṣe bẹ́ẹ̀ ní àwọn ìlúlé ayé gbóyin ti jọjọ́ ma kan náà ẹ máa treat ara yín based on tribe kálukú ọmọ wúra rẹ based on mẹsẹ̀ eh, divide wa eléyìí sọmọ state wa wa eléyìí séde wa wa kálá ń fọ́ọ̀bù jámọ̀ kankan wọ́n máa sọ̀rọ̀ bí kẹ́ gbá wọn gbogbo yín ọwọ́ dànù nìkan ló lè dáhùn ó ẹ ṣé kọ́ńtìrì wa lélẹ́ a sì dúpẹ́ fọlọ́ gbogbo bẹ́ẹ̀ ṣe ń gbá bọ́ọ̀lù náà tó wọ́n ń jẹ yín ni àbí wọ́n máa ń jẹ yín la ní rẹ́kọ̀d kí ni latest ẹ̀kọ́ ń jẹ yín dojúmọ́ náà ni a dúpẹ́ fọlọ́ tọ́ ó bá jẹ́ bẹ́ẹ̀ kọ́ńtìrì tó wáá jẹ́ pé bọ́ọ̀lù nìkan ló lè jẹ́ wọn ò sì pọ̀ àbá irú irú irú fẹ́lì ọ̀wọ̀ nù irú fẹ́lì ọ̀wọ̀ nù ètò tó wọn burú jáì mùsùlùmí sí mùsùlùmí mùsùlùmí sí mùsùlùmí láti bára wa ṣe based on uh, race àbí tribe àbí language àbí àbà àbà lil asaf lil asaf àjọ pàdé mọ́sálásí gbogbo àjọ tó sílẹ̀ yóò ti tó wa kò tí tó wa látọ̀ wọn gan Hausa ni Yorùbá ni kìnnì kan gara ni kìnnì kan kékeré gbogbo wa mùsùlùmí ni wa mùsùlùmí ni wa kí ni tó tún fẹ́ bí pé ká mọ̀ iyàrá wọn kí ni tó tún fẹ́ bí ká máa yára wọn so ọwọ́ abí kọjá pé àlejò ṣe níta àlejò ṣe kọ̀pọ̀ lọ títí ìlọsíwájú ò sí fún wa so bó la ṣe fẹ́ lọ síwájú ok tó bá yẹ pé yorùbá lórí tí ó sọ haúsá láǹfààní ṣé yóò sọ ní nàìjíríà lẹ́bù yìí wọn ò ní sọ báwùsá náà lọ́ba rí tí ó sọ yorùbá láǹfààní kò ní sọ kò ní sọ ní nàìjíríà lẹ́bù ẹ máa wo ibi tó burú sí o níjọ́ kan bẹ̀ níbi kan bẹ̀ so haúsá kan ń ta tòmátò ó ń ta àlùbọ́sà tòmánì kí dírẹ́bù ojú afẹ́ rà so nígbà tí mo wá ń na tí mo ń sọ gbogbo ẹ̀ tí mo sọ haúsá sí i wọ́n á ní wàhálà ìmọ̀jọ́lá pé mo sọ haúsá ni <laughs> ó ní wàhálà tó bá pé yorùbá bá ní mí ni ah! iye tó ń ta yòó wọn níta bẹ́ẹ̀ wọ́n gbà mí mú gidi ni mo ní ẹ eh, ọ gbà mí mú èmi náà sì gbé mú dó <laughs> mo ní subhanallah. tí kò tó ọgbà àjọ jẹ́ mùsùlùmí ó àwùjọ tí wọ́n sọ ni o inna lillahi ah, àsáwọn yorùbá dáràn nǹkan náírà kan pẹ́yẹ́ ti ń ra náírà mẹ́wàá ti ń tẹ́ kúkú gbá gan alára ń kọ́ ibi tí haúsá náà bá wà lọ yìí ó náà dáràn fún <laughs> níjẹ́ la lọ wájú kò sí justice láàrin wa a lè lọ wájú bẹ́ẹ̀ atúnwájọjọ́ ọmọ kọ́ńtìrì kan náà nù fa níjẹ́ ọ̀la lọ wájú a lè lọ wájú kálukú ẹ̀yà mẹ̀yà kálukú ẹ̀yà tiẹ̀ lọ́mọ tí o bá ti jẹ́ ẹ̀yà tiẹ̀ kọ̀ fẹ́ kankan níjẹ́ ọ̀la ara ràn wa lọ ètò túmọ̀ sí pé tẹ́jọ́ kan bá ń bọ̀ ní ìsìtì ọ̀sán yẹn lọ́wọ́ kọ́ wò pé ṣé ẹ̀yà òun ni àbí ìṣe ẹ̀yà bí ọ̀jẹ̀ ẹ̀yà kó kúkú pàdánù kálukú ó sinmi kó dín nọ́mbà kù. practice Islam ẹyin ọlọ́run ti ràn lọ ẹ ti lóye ẹni jẹ practice Islam yẹn lé lórí kò lóye nù kúrò lára yẹn nù kúrò travel

títí tá a fi débi tá a lọ ó mọ̀ pé ah kálukú lọ jókòó tí ẹ̀yà rẹ̀ kí ló dé tó wá jókòó tì mí because you are my brother in Islam wàhálà inú rẹ̀ ó dùn bàjẹ́ so àwọn gáàpù gáàpù gáàpù wọn ti ń dínkù nù wọn ń dínkù nù wọn ń dínkù nù so a nídìí láti mọ ìjọmọ ẹ̀yà wa gidigidi lórí Islam especially in Nigeria wa ibà especially in Nigeria wa ibà Salman al-Farisi anabi ò fojú di anabi ò pé kèsì lárúbáwá ìdínú tó fi wúlò fún ọ lọ́jọ́ tá a sọ̀rọ̀ àwọn lárúbáwá tó ń kógun wá táwọn Yahudi kún wọn yí báyìí wọn á tiẹ̀ wá gbìyànjú nígbà kan ní káì á lè máa wòran báyìí oṣù kan oṣù kan a fi sọ̀ráǹdì àwọn èèyàn yìí wọn jáde pé kájà àwa náà lè lọ rọ́ọ̀lù wọn tọ́ ìjọ́sẹ̀lẹ̀ ni pé ẹ ká kó àwọn kan jáde nù wá amr ibnu abdiwood lọ́ba jáde ó sì ń bẹ́nu àwọn akínkanjú àwọn káfìrí mẹ́kà àwọn kan náà jáde pẹ̀lú rẹ̀ wọ́n dojúkọ kòtò táwọn mùsùlùmí gbẹ́ ipò mẹ́dínà yìí nígbà tí wọ́n débi tí kòtò yìí wà wọ́n ní ète lélẹ́yìí tí muhammadu dá o àwọn lárúbáwá mọ̀ nípa ète yìí rí tẹ́lẹ̀ nínú ogun wọn lárúbáwá kan sí tọ́gbẹ́ kòtò rí tó fi sọ̀rọ̀ àǹdí ìlú rẹ̀ pé kọ́tọ̀ ọmọ bá rọ́ lò tọ́ wọ́n túmọ̀ sí pé ẹ̀sìn Islam ẹ̀sìn gbogbo àgbá ńlá yìí wọ́n máa sì pé lẹ́sìn gbogbo àgbá ńlá yìí ẹ̀ gbọ̀ngbọ́n tí ètí ò sí láwùjọ yín látọ̀dọ̀ àwọn míì táwọn náà bá ṣe Islam tọ́ wọ́n á bẹ̀rẹ̀ sí ní wá ibo ni kòtò tí ó fún jù wà torí ìtọ́fẹ̀ kò sí rọ́ọ̀lù ó yẹ ká gbọ́ àwọn náà gbẹ débi kan rẹ̀ wọ́n wọn ò lè fẹ́ lójú lọ títí wọ́n fi wá gẹ̀ẹ́tì ibì kan tó fún bàtà gẹ̀ẹ́tì ibi tó fún yẹn wọ́n bá rọ́ọ̀lù ṣùgbọ́n àwọn ẹṣin tí wọ́n gùn àwọn ẹṣin yóò lè lọ ma wọ́n há sílẹ̀ yọ nínú àwọn ìpẹ́ bẹ̀ ibì kan wà tó jẹ́ pé ilẹ̀ tí ó jẹ́ bí ilẹ̀ yọ ni. bí irú ìpẹ̀tí máa ń bẹ létí ọ̀sà létí òkun yẹn tó ẹsẹ̀ àwọn ẹ̀sìn wọn há síbẹ̀ láàrin khandak àti òkúta sẹ́là àwọn náà tiẹ̀ kúkú wípé àwọn fẹ́ wá sọ́dọ̀ àwọn mùsùlùmí má ibẹ̀ náà wá dúró sí ẹni tó bá láyà nu yín kọ́ wá bá wa sẹ́ẹ̀tì mọ̀ ayé john bí wọ́n ṣe máa ń bẹ̀rẹ̀ rẹ̀ náà àwọn tó láyà jù nínú àwọn ọ̀tọ́ bọ́ta àwọn tó láyà jù náà mùsùlùmí náà bọ́ta pẹ̀lú wọn. Wọn wá se ni man to man wọ́n mú nǹkan ajá Musulmi mùsùlùmí náà mú tiẹ̀ títí jẹ́nìkan fi pẹ́ nìkejì ẹni tó bá tó nínú yín kó sì sọ fún mùsùlùmí bẹ́ẹ̀ pé ẹni tó bá tó nínú yín torí pé mùsùlùmí àwọn èrò ogun sá pa ogun tó bá ní í ṣe pẹ̀lú ọba ga ní ìgbà tí àwọn eléyìí lọba fara rẹ kalẹ̀ kó ń dojúkọ amúr amúr bọ́nà abidi wò dìyẹn ó lè mí ni màá dojúkọ akin ní kojú akin torí pé akin burúkú ni amúr bọ́nà wò dìyẹn gbogbo yẹn máa ń pé ọmọ nìyẹn kìí sèse nìkan gbogbo ogun náà ni ẹnìkan náà bá ti pé ta ni ti bọ́ bẹ́ẹ̀ ni tí islam bá dá wa náà lójú àní kọ̀ láti ná mi wá nítorí ẹ̀ àní kọ̀ láti ná dúkìá wa nítorí ẹ̀ àṣírí tó wà nù pé àìlè náwó sẹ́sìn ọlọ́run òun náà ní pọ̀pọ̀lọpọ̀ wọn ò wọn ò ní wọn ò ní àmàdájú pé ìdí islam lọ́nà wà ìdí inú jábìrì ẹ gbogbo àwọn tó lówó wọn àlè náwó wọn sí tọ́lọ̀ wọn ò gbàdọ́dọ̀ ọlọ́run pé ibẹ̀ làwọn ti rọ́là àmọ́ àwọn sọ̀hábà yìí àwọn tí wọn kò sọ́nà kankan lódodo àfi nídìí islam wọ́n ná ẹ̀mí wọn wọ́n tún ná dúkìá ẹ̀mí mànìké màá ṣeré àwọn fẹ́ràn kú gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe fẹ́ràn yìí bẹ́ẹ̀ làwọn sọ̀hábà ròyìn ara wọn náà wọ́n pe àwọn olórí àwọn kèfèrí pé ẹgbẹ́ islam tẹ́lẹ̀ bá nísìnyí táàbà wà gbà ńkọ́ wọ́n ní a àti kó àwọn èèyàn kan wá báyìí àwọn nífẹ̀ẹ́ àti kú gẹ́gẹ́ bẹ́ẹ̀ yìí ò rọba máa bà wọn tó bẹ́ẹ̀ làwọn sọ̀hábà rí lóòótọ́ bí ọba jẹ́ bẹ́ẹ̀ ẹnìkan sọ pé ẹni tó bá tó nu yín kọ́ wá kí láyé sìn ẹ̀yán sọ pé má <laughs> so Ali Allahu akbar bẹ́ẹ̀ a sì ti abdi yẹn àní bẹ́ẹ̀nu àwọn akíkanjú àwọn ọ̀sẹ̀ nínú àwọn ẹni tó ṣe kó gbójú lọ́wọ́ àwọn yòókù pa abdi owó dín ó di nígbà bá pàdé lé àmà sọ subhanallah torí ẹ wọn ní atẹ́gùn tó gbé kẹtẹ́pẹ́ ògì ó ti fún o kó níyẹ̀fun kọ́rọ̀ra ni Tọ tí ti pa amúrò ibùnà kí ló kù ibùnà abdi kò sí tó kù àwọn tú ni náà la rí àwọn túlẹ̀ kí wọ́n á ní lógo àwọn mùsùlùmí lọ́jọ́ yìí torí gbogbo ogun táwọn mùsùlùmí náà bá lọ wọ́n máa ní slang kan máa ń lò nítorí tí a mọ̀ pé ńgbà yẹn èyí ṣe pé sọ́jà tí yọ wọ kákí kan kálukú ẹ̀wù rẹ̀ náà ni ọwọ́ ẹni tó bá lẹ́wù ogun ni ó gbé wọ̀ ẹ̀wù orin ẹ̀wù kálukú náà ni ọwọ́ tó fi lọ jagun àmọ́ yẹn ká ní gbólóhùn kan tó kó tá a bá ti pè á ti mọ̀ pára wa ni gbólóhùn tí wọ́n máa pè ní hamim la yunsarun hamim la yunsarun ọlọ́run ní ràn wọ́n sí lórí wa hamim la yunsarun tó máa ti pè fúnra wọn pé ara wa ni ara wa ni ara wa tẹ́lẹ̀ jẹ́ gbólóhùn tó kó àwọn mùsùlùmí nìkan ni wọ́n dáadáa mọ̀ àwọn kèfèrí ọmọ tó báyìí làwọn mùsùlùmí ni wọ́n ń lo gbólóyìn ní ojú ogun yìí báyìí lẹ́yìn kó àwọn sọ́jà tiwa láyè sí táwọn náà bá lọ sójú ogun wọ́n ní tí wọ́n máa fi dára wọn mọ̀ so eléyìí ṣe tuntun fún àwọn mùsùlùmí anábì ti kọ́ wa ti pẹ́ batalion kọ̀ọ̀kan tó bá jẹ́ kọ̀mándà rẹ̀ yóò fi gbólóhùn kan sí wọn lẹ́nu tó máa kó máa pàdé ara wọn tó bá ti wí òun ti náà dáhùn tó bá ti dáhùn bí wọ́n ṣe ní kó wọ́n máa dáhùn so ti mọ̀ pé ara àwọn ni.

tógun bá ti dé gbogbo bẹ̀rẹ̀tì àti gbogbo fìlà ọ̀lọ́ lọ́tọ̀ọ̀tọ̀ ni gbogbo koto ọ̀lọ́ lọ́tọ̀ọ̀tọ̀ àìmọye sọ́jà tó yẹ pé gbogbo bàtà ẹsẹ̀ rẹ̀ yóò ti di pé kò sí bàtà mọ́ tógun bá dé tán àìmọye sọ́jà tó yẹ pé gan náà ní dààmú batalion four ló ń wà àbí five torí ẹ̀ ló ṣe jẹ́ pé gbólóyún pàtàkì so tí wọ́n fi mọ̀ ẹ́ pé tọ̀ ara àwọn ni o àbí ìsara wọn bẹ́ẹ̀ náà làwọn ọ̀tá náà ní tiwọn kálukó fi máa dá àmọ́ pé tọ̀sára wa ni àbí kì í sara wa orí báyìí làwọn mùsùlùmí wà o anábì wa ronú ipe káì ẹjẹ adìyàn takò Uyayna ibn Hisn àti Harith ọmọ Auf tó ń jó lórí ẹ̀yà Ghatafan nínú àwọn lárúbáwá anábì fẹ́ bá wọn sọ àsọyé pọ̀. So anabi fẹ́ dín ọ̀tà kù ama sanna kọ́tò dínkù ni kẹsì pé kọ́tò lékún kẹ́hìn gbogbo wọn agbógun bá anabi ní sùn anabi wa fẹ́ bá wọn sọ àsọyí pọ̀ lórí pé ẹyẹ máa padà sílé yín lórí pé ẹ lẹ́tọ̀ọ́ sí ìdákanu mẹ́ta gbogbo dẹ́bìnú Madina afẹ́ fi dúkìá Madina fi tù wọn anabi ronú rẹ̀ wọ́n kó àwọn ọmọ ogun wọn ma lọ. kọ́dà àwọn ti bẹ̀rẹ̀ sí ní sọ yìí anabi wa rò a anabi ti da akọ́jù sallallahu alaihi wasallam kò sẹsẹ ká ẹ mi lọ tí mo bá mo ẹ mo bá lórí gbogbo nǹkan ni wọ́n gẹ́gẹ́ bí bàálù anabi wa kò bẹ́ẹ̀ ọwọ́ pé méjèèjì ibn mu'ad radiyallahu anhuma a sì sọ pé àwọn náà lọ lórí àwọn ansar anabi wa ránṣẹ́ sí wọn sọ pé tí mo rò ní o ìdá kan nu mẹ́ta gbogbo dẹbìnú mẹdínà ẹ jẹ́ ká fún àwọn olórí gọkọfàn káwọn tiẹ̀ fi máa kóra wọn lọlé àwọn sọhábà ìwà dá wọn ní ya Rasulullah in kana Allahu amaraka bihadha fasam'an wa ta'a wa anabi sallallahu alaihi wasallam tó bá kọ́ náà lọ́kọ́ láṣẹ o pé kó o mú dàkànnù mẹ́ta dẹ́bínú wa o kó o kó fáwọn eléyìí kí wọ́n lè bá a máa lọ́ọ́lé o a gbọ́ a sì tẹ̀lé tó a pọ́n náà lọ́pọ̀ lásẹ̀ wa in kana shay'an tasna'uhu lana àmọ́ tó a gbọ́ àbátọ́ dá fúnra rẹ ni èso ọlọ́run lọ́pọ̀ lásẹ̀ láti ṣe bẹ́ẹ̀ fala hajata lana fi àbùkátà láti fún wa dẹ́bínú wa Allah àbùkátà láti fún wa dẹ́bínú wa kí ló dé tẹ́ sọ bẹ́ẹ̀ wọ́n ní laqad kunna nahnu wa ha'ula'i al-qawmu 'ala ash-shirki billah wa 'ibadati al-awthan àtàwọn àtàwọn ọ̀gọ̀tọ̀ fáànù yìí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ bọ́ sẹ̀bọ̀ làjọ jẹ́ ẹ gbogbo àlàjọ ń bọ̀gì làjọ ń an ya'kulu minha thamaratan illa qiran aw bay'an kódà ní gbogbo gbàdájọ wa ń kẹfẹ́ wọn ò bí wọn dáa tí wọ́n máa sojú kòkòrò pàwọn lè rí jẹ nínú èso wa àyàfi tá a bá fi gbà wọ́n lálejò tá a fi ṣe wọ́n lálejò àfi kó sì jẹ́ pé wọ́n rà lọ́dọ̀ wa nígbà tá a wà ń kèfèrí pẹ̀lú wọn. fahina akramanallahu bil islam wahadana la sọwọ abala kaim lẹ́yìn tọlọ ń pọn wálé pẹ̀lú islam tọlọ ń tún fi wá mọnà lọ sí di islam wà azana tọlọ ń sọ wá dání àpọnlé pẹ̀lú wa nabi sallallahu alaihi wasallam nu'tihim amwalana ìgbà náà láwọn akó wa fún wa tí ìbá ti sọ ọlọ́run lọ́pọ̀ láti àní fún wọn allah wàlláhi la nu'tihim illa sayf afọlọ́nbúra yìí dá wọn ò rí gbà lọ́dọ̀ wa pípa láàpá wọn tó ọ̀sọ́wọ́ bọ̀rọ̀ ẹ ọ̀hún mọ́ anábìrì kọ́ àbátí wọn dá ló mú ẹ ṣeun ló ní bí anábìrì kọ́ innama huwa shay'un asna'uhu lakum lamma ra'aytu al-'araba harramatkum 'an qawsin wahidan nǹkan e, e, ète tí mo fẹ́ dání yéésù ọlọ́run ló pa mí láṣẹ ìgbà tí mo rí pé gbogbo àwọn lárúbáwá ti kọ̀yìn sí wa gbogbo wọn ti dọ̀tá wa báyìí ìdí tí mo fi rò bẹ́ẹ̀ nù àmọ́ ṣe tẹ́tí wa lẹ́gbàá kò sí wàhálà ọlọ́run ọba wa tọ́ga tó gbangban adúpẹ́ fún ọ ọlọ́run ọba wa ṣe nǹkan ní àsìkò yìí tọ́lọ́run ọba tó fi sọ gbogbo èrò àwọn ọ̀tá yìí dòfò ọlọ́run bá tara rẹ̀ ó dojú ti pípọ̀ àwọn fẹ́ ṣe pọ̀ yẹn ó mú kí ẹnu da àwọn tó mú bérebére kó kú nínú tọ́lọ́wọ́n bá ṣe náà ní pọ́kùnrin kan nínú àwọn gọ̀tọ̀fán orúkọ rẹ̀ ń jẹ́ nùcáyìn ọmọ Mas'ud ọmọ Amir radiyallahu anhu ọwọ́ bá nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam oníyà Rasulullah ìrà nàbí èmi ti gba ìsìlámù ṣùgbọ́n àwọn kèfèrí ọmọ kò ti gba islam fọmọrin ibi máa ṣe nítorí ọba fẹ́ kí n ṣe sọ́fún pamílàṣẹ nítorí ọba fẹ́ kí n ṣe àmì mi ti gba islam faqala rasulullah sallallahu alaihi wasallam anabi sallallahu alaihi wasallam asopẹ innama anta rajulun wahid ẹnì kan ṣoṣo ní ọkọ sí tó lè ṣe ní ọ̀rọ̀ yìí fakhaddil anna báwa mú ẹni tí Ọlọ́run fún ọ lágbára nínú wọn sẹ́rí lọ́dọ̀ wa kó wọn padà lé fi yé wọn pé tí wọn ọba kún ọba dẹ́yìn lẹ́yìn ogun yìí àwọn ni ó dára wọn rí gbogbo ará ìlú tí Muhammadu wọn ṣe iṣẹ́ tá a fẹ́ kó ṣe ìyẹn ni pé bá wa sọ èrò ọ̀tá dòfo. sọmọ kí n ṣe lẹ́lòmíì náà dúró mbẹ́ tó rí pé náà ń bẹ́ náà ń wá fi yé wọn pé ẹ̀yìn sì ń bẹ́ mbẹ́ bá muhammadu jà sọmọ pé gbogbo àwọn yòókù wọn ti láti àsọyé pọ̀ pẹ̀lú muhammadu nìkan mà ní ó kù wọn mà sì yín pa tọ arákùnrin yìí sì rí iṣẹ́ yìí ṣe dọ̀gba èèyàn ìjà yóò ní í ṣe jà o àwọn alágbádá àti tàmẹ̀dò tá a rò pa rí kó sòdì àwọn wọ́n ti gbẹ̀yìn wọ́n mà ti bà nǹkan jẹ́ wọ́n ti lọ bá Muhammadu wọ́n ní ti Muhammadu làwọn ń ṣe yóò sì lọ bá àwọn míì náà títí gbogbo wọn ọ̀rọ̀ wọn ò fi yéra wọn mọ́ ohun kan ṣoṣo yàtọ̀ sí wọ tó ṣe pé ìwọ àwọn mùsùlùmí náà mọ̀ forí wọn gbára wọn àkàkọ forí káfíìrì gbára wọn kọ́fọ́ dànù orí mùsùlùmí náà máa fi gbára wọn tiẹ̀ a'udhu billahi minash shaitani rajim arákùnrin rí sẹ́sẹ́ débi pé nígbà tí ọba iṣẹ́ débi kan ọlọ́run ọba náà wàá ran àtẹ̀gùn ìjì burúkú wa dé ọ̀rọ̀ wọn ti kọ́kọ́ takora wọn náà kálukú wa sọ pé à ìtọ́kùnrin yẹn sọ òdodo ni o. ó ti sọ fún wa ó lẹ́yìn náà ti dálẹ̀ ah, àwọn náà ti àwọn lẹ́yìn náà ti dálẹ̀ kálukú ọ̀rọ̀ wọn yíra wọn lọ́lọ́run wa rán atẹ́gùn atẹ́gùn burúkú wa dé nígbà tí atẹ́gùn burúkú yìí wá dé ọlọ́run ẹlẹ́dàá wa ó mú kọjá yìí pé nǹkan kan ọ̀sẹ́kù fáwọn èèyàn yìí àfi kọjá pé ń dojú bolẹ̀ gbogbo tẹ́ǹtì tán láwọn ta ó ṣubú dànù gbogbo àwọn apẹ̀rin tó ń fi ń dáná gbogbo adójúbolẹ̀ ó di oníkàlùkù ẹni ọlọ́mba yọ ó dilé kàlùkù bá túlẹ̀ báyìí lọ́lọ́wọ́n bẹ lẹ́dá tó fún Ànábì sallallahu alaihi wasallam níṣẹ́bù lórí àwọn kèfèrí yìí láì jẹ́ pé àwọn mùsùlùmí jà àwọn màláíkà àwọn náà wá jà débi pé màláìkà Jibril òun náà síwájú àwọn màláìkà wa àdéhùn ọlọ́wọ́n bá ṣe ó fún àwọn ọmọ ogun rẹ̀ lágbèéga ọ̀rìn ẹrú rẹ̀ ṣe ó dójú ti àwọn àjọ tán kóra àwọn àjọ láti bá nàbì Muhammad sallallahu alaihi wasallam jẹ anabi padà Madina anabi bọ́ ẹwùjà rẹ̀ lẹ̀ ó so nǹkan ìjà rẹ̀ kọ́. kí àná mọ̀lẹ́kà jìbìlì tún wá bá gbàtà náà bí ń wẹ̀ lọ́wọ́ nílé Ummu Salama ó ní kí ló so nǹkan yín ni èyí ti rí tẹ bẹ́ẹ̀ wò ogun ó sì bá mu kẹ́yìn èèyàn bẹ́ẹ̀ wò ogun nígbà táwọn mọ̀lẹ́kà tí ì bẹ́ẹ̀ wò ogun àwọn tí ì fi jálẹ̀ ìjà ó tún kó àwọn Banu Qurayza ah, àtìkandé ọlọ́kàtúndé báyìí ni màláíkà Jibril sọ fún anabi sallallahu alaihi wasallam anabi bá pè ó ní man kana sami'an muti'an gbogbo ẹni tí wọ́n gbọ́rọ̀ mi tó sì jẹ́ ẹni tí ń tẹ̀lé tẹ̀lé fala yusalliyanna al-asra illa fi Bani Qurayza òwúrọ̀ sí salatul asr àfi lọ́dọ̀ àwọn. Banu Qurayza àwọn mùsùlùmí bá tó jáde kíá la ilaha illallah ìmánì ní agbára lọ́wọ́ agbá yìí táwọn mùnáfíkì pọ̀ yìí ràgálómi yọ lẹ́kì ni lé àti ìbẹ́wò tún ní amúrò mi ní ṣe ojú àlùjánnà náà lọ ni <laughs> àwọn mùnáfíkì ọ̀sọ̀ wọ́n ń dẹ́ta èdè wọ́n tún lọ yá ó sì yá náà ni náà ló ṣe jẹ́ pẹ́lú mi tí wọ́n máa jánu láyé sìn pé hàn tọ́lọ́mùbá ti jẹ́ kó wọn wá láyé àwọn sàhábà ni kò bá ti dáa jù kò ní í dáa ètò ọ̀dà lọ́lọ́run ti mú ọ wáyé ayé àwọn kúrú ń tù lọ yọ torí tó wá gbégbá lọ wá ní báyà náà àwọn mùnáfìkì ti tẹ̀lé Abdullahi fúnú òwe fúnú sàlù lọ wà tó gba gbogbo òdodo nídìí torí ma ka unbelievable more than kan ni wọ́n fi wà ń po pé àwọn kèfèrí sọ̀rọ̀ àǹdí wọn àwọn èèyàn orí fẹ́ wọn orí fẹ́ mu nínú oorun nínú gbogbo ìṣòro yìí báyẹn ti pọ́njú kọ́lọ́mọ bó tó fún wọn ṣẹ́gun wọ́n tún wá dé tàì dé náà kálukú tún fẹ́ máa dunnú tún lọ yá kálukú sì tún lọ yá náà nù Islam ayẹyẹ jẹ́ o. kó má jẹ́ pé àwa lábà má nà jẹ́ o lórí islam dé wá bá wa lẹ́rọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọmọ wàhálà táwọn kan ṣe kó tó dọ́dọ̀ wa kó wá jẹ́ pé àwa náà láwa bàjẹ́ àwa lákòóbá lọ síwájú rẹ̀ àwa ládàá méjì ẹ̀ ah, islam ọ̀dá méjì gbọ́wọ́ tiwa bá mọ wàhálà táwọn mùsùlùmí àkọ́kọ́ ṣe tí ẹ tún délé ẹ fẹ́ máa bọ́ra alẹ́ wọn tún lọ yá ẹ gbọ́ bá nàbì tún ṣe sọ ìrú ọba yẹn gbẹ́ni tí máa ń gbọ́rọ̀ tí mò ń sọ yìí ó sì jẹ́ ẹni tí máa gbọ́rọ̀ sí mi lẹ́nu kò gbọ́dọ̀ ṣe sọ láti làásù àfi lọ́dọ̀ àwọn Banu Qurayza subhana ó le tó bẹ́ẹ̀ tọ́lọ̀ ń sọ pé inna salata kanat ala al-mu'minina kitaban mawquta sọ̀láàtì ọ̀ranyàn tó lákòókò lọ́jẹ́ fáwọn olùgbàgbọ́ òdodo ó sì lẹ́nìkan gbọ́dọ̀ ṣe sọ láti làásù àfi lọ́dọ̀ àwọn Banu Qurayza eléyìí tó mú káwọn sọ̀hábò pín sí méjì ṣé ń fẹ́ ká yára lásán ni àbí dandan gbọ̀n a gbọ́dọ̀ ṣe sọ̀láàtul asr àfi tá a bá débẹ̀ àwọn kan ṣe sọ̀láàtù lọ́nà wọn lọ́lọ́run ti pa wá láṣẹ pé sọ̀láàtù àkókò rẹ̀ náà àwọn kan sọ pé ànábì tọ́lọ̀ fi rán náà lọ́la gbọ́dọ̀ ṣe sọ̀láàtul asr àfi lọ́dọ̀ àwọn Banu Qurayza àtànàbì ẹ̀yà ti gbìyànjú wa mẹ́ torí pé ẹ̀rí tó mú wa náà ó fàyè eléyìí sílẹ̀ ó fàyè kẹ́nìkan ṣe sọ láti lọ́nà ẹlẹ́ pé nítorí gbà lérò ní ká yára ẹnìkan sọ pé ó dìgbà bá tó débẹ̀ tó eléyìí túmọ̀ sí pé ọ̀rọ̀ fẹ́k kò tó ń tẹ́ adásí tẹ́ àmọ́ so torí ẹ̀ anábì ọba wọn wí torí pé anábì òní máa bẹ lọ àwọn nùsùsù ṣẹ̀rẹ̀yà tẹ́sí máa kà áyà ọlọ́run sọ ànábì sọ ọlọ́run sọ ànábì sọ yìí ẹ̀rí kọ́ pọ̀lọpọ̀ nínú rẹ̀ ayé irú àwọn ìyapa náà tún wà ayé irú àwọn ìyapa náà tún wà ìdínú tánàbí bá ti wá lọ dúró pé lálá gbọ̀ngàdá ẹnìkan ló ṣe déédéé ẹnìkan ló ṣàṣìṣe bóòlù àbá ṣe máa ṣayé lẹ́yìn ikú ànábì yóò ti le jù tó ànábì fi píríncípù sílẹ̀ fún torí ẹ̀ ọlẹ́nìkan ọ̀gbọ́dọ̀ ṣe sọ láti nínú yín àfi lọ́dọ̀ àwọn ọmọ ọmọkùnrin ẹ̀dọ̀ tó ti kó àwọn olùmọ̀ á yìí pé àwọn ẹni tó ń ṣe sọláàtì lọ́nà yẹn àwọn ló ṣe dọ́gba jù ẹni tó sì ṣe sọláàtì ńgbà tó tó débẹ̀ nu kúrọ́ ìgbà òun náà sẹ́nu tó ṣùgbọ́n ẹni tó ṣe sọláàtì lọ́nà ló dọ́gba jù tọ́ àwọn mùsùlùmí sì jáde ní kíákíá subhanallah torí pé ẹnìkan ọ̀fẹ́ láti pé torí tó láyà kó tún ṣe sọ̀kalẹ̀ tó ní munafiki lò náà subhanallah wọ́n jáde kíákíá anabi sallallahu alaihi wa ńgbà tó dọdọ àwọn Banu Qurayza nítorí ṣẹlẹ̀ sí wọn náà ní ta ti wí ṣáájú o àìpé Sa'ad ibn Mu'adh anábì ní kó dájọ́ lórí wọn àwọn náà sì láwọn gbà torí pé Sa'ad ibn Mu'adh wọn ti jọ àsọyé pọ̀ pẹ̀lú rẹ̀ láyé jahiliya kó tó di pé Islam dé òun náà tí wọn á ní wọn láwọn fẹ́ kó dájọ́ lórí àwọn ó ti dá nìyẹn tó ti pé Sa'ad ibn Mu'adh ó ṣèṣe lọ́jọ́ ogun Khandaq wọn á gbé wá pẹ̀lú pankẹ́rẹ́ ìgbà táwọn eléyìí sáà ní oníkọ́ dájọ́ bàtà gbédé anábì ní kó mu ilà sẹ́yìdì ẹ̀dìdì lọ bọ́gà yín àwọn èèyàn sì dìdì lọ gbé àwọn èèyàn yìí wọ́n ní ìdájọ́ rẹ̀ làwọn fẹ́ ọ̀yọ́ àdájọ́ lórí wọn láì jẹ́ pé wọ́n mí sí lára pé nǹkan báyìí ni kò wí nǹkan báyìí ni kò wí torí pé àwọn sọ̀hábà anábì tírèènì wọn ní tírèènì tó dáa torí pé gbàdú káàárẹ̀ kaná ìsìnkú àsọ pé lọ ṣèdánilẹ́kọ̀ọ́ fáwọn èèyàn kan gbaná láwọn àmọ̀ ṣẹ̀ṣẹ̀ díktéètì fún ọ pé tọ́sọ̀ tọ́sọ̀ ni tá a ti kọ́ tó ti mà wọ́n náà lọ sọ. tọ́ báyìí anábì láwọn eléyìí wọ́n ní dájọ́ rẹ̀ làwọn fẹ́ dájọ́ lé wọn lórí wọn sì gbé dọ́dọ̀ wọn ẹ gba mi wọn ni ẹ gba mi ah, ó sì dé ó sọ fún anabi sallallahu alaihi wasallam ó ní wọn anabi sallallahu alaihi wasallam wọn dájọ kó gbogbo ẹni tó bá ti bàlágà nu wọn kẹ pa gbogbo ẹni tó sì ti bàlágà nu wọn kẹ mú lẹ́rú tó bá di pé tọ́ àbẹ́rẹ́ rí nǹkan mẹ́rin Sa'adu bin Mu'adh náà ló tún sọ bọ́ àwọn sọ bẹ́ẹ̀ anabi wa sọ pé a ah, laqad hakamta fihim bi hukmillahi min fawqi sab'i samawati ìdájọ́ tó dá yìí náà ní ìdájọ́ ọlọ́run tó dá lé wọn lórí látòkè sánmà méjèèjì nítorí bá sì ti yá kì í pẹ́ mọ́ wọ́n máa mú wọn lọ́kọ̀ọ̀kan wọ́n máa sì ń pa wọn. ó láti àmọ̀ kó ti bàlágà ẹ wo di rẹ̀ tó bá ti hun abẹ́ irun yíyí tí máa ń hù ní àyíká abẹ́ yẹn gbogbo ẹ̀ tó bá ti wo ti bàlágà nù kẹ́ pa kíní kíkàlùkù sinmi àfa ẹlòmíọ̀ fẹ́ pé kírun wọn sá lọ́jọ́ táwọn so bẹ́ẹ̀ ni wọ́n yẹ ṣòkòtò kálukú wò wọ́n ń wò tìkọ̀ nídìí ká sídi rẹ̀ o ẹ̀ kàn fọ́ kóbi ìdí rẹ̀ pé tí irun bẹ́ẹ̀ mi àbí sùn so tó bá pàṣọ lẹ kó wa ẹ aṣọ ni kíní kan tó bá di kọ́ fẹ́ darí àti ẹ wo kíní tẹ fẹ́ wo darí tí irun bẹ́ẹ̀ mi àbí sùn bẹ́ẹ̀ kọ́ pa kálukú sí i akramakumullah báyìí ọ̀pẹ́ sígbà ẹni sáà dì anabi sallallahu alaihi wasallam sọ fún akẹ́kọ̀ọ́ sí wọn nù hadith sahih àgọ́ ọlọ́ọ̀lọ́wọ́n bá sí mi nítorí ikú Sa'ad ibn Mu'adh àgọ́ ọlọ́ọ̀lọ́wọ́n bò mí nítorí ikú ẹnìkan bíi bó ti ṣe mí nítorí ikú Sa'ad ibn Mu'adh radiyallahu anhu torí kólódodo ni mùsùlùmí gidi ni wọ́n ń kọ́ kólódodo ni wọ́n ná jẹ́ mùsùlùmí gidi ni wọ́n ná wọ́n náà bá jẹ́ bẹ́ẹ̀. aláàánú lọ́lọ́ ọlọ́wọ́n bá kọ́ sànú àwa náà kọ́ gbàdúrà wa tọ́ èèyàn mẹ́wàá abẹ́ni tó fẹ́ẹ́ tó mẹ́wàá ló ṣaláìsí lọ́jọ́ Khandaq nínú àwọn mùsùlùmí kọ́lọ́wọ́n bá ẹlẹ́dàá wa kọ́ gba àwọn ní ṣùhàdá kọ́lọ́wọ́n bá kọ́ bá foríjì wọn kọ́lọ́wọ́n sànú àwa náà ó sọ wá lọ́kàn náà tí. yóò máa gbìyànjú sójú ọ̀nà rẹ̀ ó ṣe islam tiwa ní tòótọ́ ó má jẹ́ kí ìwà múnáfíkì kọ́ra yìí lára wa ọlọ́wọ́n bá ó sì wá ní ọ̀kan nínú ẹni tí ó lò láti mú ìlọsíwájú bẹ́ẹ̀ islam ó má sì wá lọ́kàn nínú ẹni tí ó kó fà sẹ́yìn bá subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. أكبر الله